أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún àlùfáà wa gbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́pọ̀ bá nábi ní àtàwọn ará lera tàwọn sọ̀hábà rẹ̀ à ń tẹ́lọ́wọ́ bá kó àwa náà pẹ̀lú òbí wa ilé ni hudba kẹta nínú oṣù kejìlá islam oṣù zulhada zulhijja 1441 àkúrẹ́ fún kanáà ni pé àṣíbò àǹfúsakùn kábla àǹfúsasábò ní ọjọ́ kẹtàlélógún oṣù zulhada lẹ́ẹ̀kan pé lẹ́yìn jùmọ̀ ilé jùmọ̀ kanáà ló kú sáré bí sínú ọdún tuntun ní ìkọlọ̀ ọba subhanahu wa ta'ala à ń bẹ̀ gẹ́gẹ́ ogun látàrí dáadáa kújú ọjọ́ wa pé àṣíbò àǹfúsakùn kábla àǹfúsasábò wọ́n ká kòrò gbéra rẹ̀ sórí èsì wò ìkìlò tó gbé sórí èsì wò wọ́n ká lóko wọn rẹ̀ wò gbogbo ẹ̀sùn tó sùn wọ́n. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo tí ń jẹ́ ọpẹ́ ọlọ́wọ́ bá ní à ń tún fọ́lọ́wọ́ bá à ń tọrọ lọ́wọ́ bá à ń fẹ̀yìn fọ́lọ́wọ́ bá à ń wà lọ́wọ́ bá à ń tọrọ àfojúsọ lọ́wọ́ bá asàtàfẹ́ ọlọ́wọ́ bá à ń bí lọ́wọ́ bá sùkánà wọ̀tàálá asájì nígbàdàbòbò wa kó ń bí àwọn aburúburú ọkàn wa àtàwọn iṣẹ́ wa tí ọ̀bọ̀ mo tó ẹjọ́ bá fi mẹ́nà kò sí dọ́lẹ̀ sínú ẹjọ́ bá fi lẹ́nu ìṣẹ̀lẹ̀ kò sí dọ́lẹ̀ mẹ́nà ọlọ́ọ̀bá àmì ìpínlẹ̀ ìfọwọ́ mẹ́nà tààrà ọlọ́ọ̀bá lẹ́yìn náà mo jẹ́rìí pé kò sí ìfọwọ́ àfọ́nì kò sí kórógó fún bẹ́ẹ̀ mo jẹ́rìí pé nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́ọ̀bá ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá tí ò ní orogún nínú ọlọ́ọ̀bá náà látọrọ ìkẹ́ ìgbẹ̀ fún ọlọ́ọ̀bá náà dájọ ìgbẹ́ àti rẹ̀ kó bá níbi ìfúnmẹ̀ sọ́lẹ̀ bẹ́yìn ibùdó yẹrọ ọlọ́ọ̀bá ìlẹ́mọ̀ anà mìfìdá àṣàárẹ̀ mẹ́rẹ̀ ìfì dúnìyà wa òkúra wa yóò fi bara mọ́wùlá kó kálukú máa pé ìsoríire kọ́kọ́rọ̀ ìsoríire ọmọ ènìyàn lẹ́yìn àti lálẹ́ kẹyàmà òun náà ni ọmọ mú sọ̀rọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ọmọ àfẹ́kẹ́sì ọmọ àrùn sọ̀rọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ subhanahu wa ta'ala

إلى ثلاثة أقسام فأن يحاسب نفسه في أي قسم سوء قم كالقواسي استوارة تقلبه الهوى قدوا فهي بطرة تعالى قواب بلوسي بقول بلوه سوريري قد ذكر سبحانه وتعالى توائف عالم الثلاثة في أول سطر البقرة خيري الله سبحانه وتعالى كنا لنبوبته نبوبته سؤال سورة قرآن عدواني بسكر فاتحة سورة الدعاء اللهم صل على القرآن سورة ذكي آية كني ذكرون بآية كجي ذكرون اللهم تتكلي آية كني اللهم في روي القرآن في القرآن بقى صرف ذلك الكتاب لا ريب فيه هذا بقى يو في من قال في من قال في ويجلوي شو أبغى أقول في بتكبر عليه بتبدأ بترين اللهم اجعل برامجك ولوبا كان ولوبا من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اياكي كتاكيري كارو ولوبا وعورو يا والمؤمن يا ولوري من بلوبا كان بلوبا كلهم كسران وكسوا سنوا ولوري ربا ولو في آية ما ماني آية كجي كتاكيري كارو يا ولوري أن أولئك على هدى من ربهم أولئك هم المفلحون rọ̀dì àwọn wáyé náà làwọn tó wà lójú ọ̀nà tá à ń sọ pé ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqim ìṣọ́lá àfihàn sọ̀rọ̀ yẹn ìdáyà yẹn ìdáyà la hudan min rabbi àwọn tó wà lórí ìdáyà ni أولئك هم المفلحون الله سبحانه وتعالى قولوا يفوا دعوا إلينا للريد وصني أما تكفى مريم تلعوا رويه أبنى تلعوا رويه أنتنا وصني تلعوا رويه mẹ́rin àwọn olóríire ọlọ́jáwà ní ọlọ́ba áyà kẹfà kéje ọlọ́fìdò yẹn wọn kẹfì káàlì ọlọ́fìdò yẹn wọn kẹfì káàlì dáa ọ̀rọ̀ wọn níbi wàhálà nú ọlọ́wọ̀n farọ wọn gùn rárá bí àmàlì kẹyàmà náà ọ̀rọ̀ wọn ní wàhálà nú iná nílé wọn iná lẹ́bí na kọfọ̀rọ̀ bí ní àlẹ́ kìtàbí wọ́n bí ṣẹlẹ̀ kìnà ní náà rí jẹ́ ànínàmà kọ́lì bí ní الله الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب عظيم اللهم الله يقول يقول اللهم مصورني لا يتعلى القيامة لا في آية كجو في هذه آية كتوان آية اللهم في يوم منافقين آية مثلا اللهم في يوم منافقين torí àwọn àdáwọn wọn ara yín lẹ́pẹ̀ wọ́n wọ́n láìwé sara yín ara yín lẹ́pẹ̀ wọ́n sara yín gbogbo ògbà gbẹ́sì ṣubú gbẹ́sì gbó ẹ̀hún bá wa ní àwọn ni wọ́n lè máa rẹ́rìn sí ọ̀pọ̀ mọ́lá bí agbóni rahim bọ́lá wọ́n máa rẹ́rìn gan gbogbo sẹ́mi mẹ́lẹ́ la wọ́n pé ẹ̀rín rọ́ lélẹ̀ ṣídà ti hí mu ọ̀lẹ̀ ìsìlámù ààrì ni wọ́n lè fi ti fún kúmọ̀ mùsùlùmí àwọn ààrì yìí ó tún máa bí ẹwà sọ́rọ̀ ọba ọba mọ̀ àwa wá ní o nínú àánú ọlọ́ọ̀bà lábẹ̀rẹ̀ ọdún 1441 yìí ó wá kò jímọ̀ tó ní àti jímọ̀ tó sílẹ̀ fún ọdún yìí fún kálukú wá síro ìbò lòún wà nínú kíni abúlé àǹtò àṣàbò kírò fún kálukú ronú sí àwọn sàábà bí kọ́rọ̀ wọn lè gbé tó fa bí ọmọ ìbùnà kọ̀tọ́ di ọlọ́ọ̀ánù ó ó wà náà náà tó jẹ́ náà àwọn zai ke masamman pa sayyidina huzura bin yaman sayyidina huzura bin yaman mo ni asiri annabi àwọn munafiki wà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn munafiki asiri wọn tí ẹni náà ó mi lọ́lọ́ sáwọn ní pé wọ́n mọ̀ mí nù wọn omi náà ń kú sọ́rọ̀ ní ọ̀tá ni munafiki wọn mẹ̀lú mi nù wọn fi máa sayyidina huzura bin yaman munafiki ni ọmọ ọmọ ọmọ ọmọ

ọlọ́ọ̀bà mọ́sílẹ̀ munafik ọlọ́ọ̀bà ṣùgbọ́n tí wọ́n lọ́kọ̀ wọn jẹ́ àkókò ọlọ́ọ̀bà ọmọ kọ̀tọ́ọ̀bù láti jọ yẹn ṣe bá tẹ́lẹ̀ bàtàláìsì ló wà náà ọmọ rẹ̀ lọ sí ìjọ ilé sí na ìdáfà ẹ̀nà àrùnwó tí ó zákọ̀ lọ bí náírà rẹ̀ tí wọ́n lọ ní ọmọ rẹ̀ ti kọ̀ọ̀mọ́ ní ọ̀nà òṣèlú ọdọ̀ ọmọ kìtì munafik nù ọlọ́mọ sọ̀rọ̀ munafik ọlọ́ọ̀bà أنا منافق إلى ريم أمر من الخطاب رضي الله نسمع في صفات ما في عن المؤمنين والكافرين والمنافقين نسأل كل منا نفسه إلى آي طائف من أمهوها أدو أبون قاوى منافقي أبون قاوى مؤمنين أدو أبون قاوى مؤتكفري أروا يفوا أقول أبادلي كل شكراه وقرأت كسو سنة بقرة aya kejì kẹrin kẹta kẹrin karùn gbogbo àwọn mùná àwọn mùmí ní olùdí tó ń ròyìn tó mọ àánú wọn gbogbo àánú wọn bí oṣù lọ ọlọ́ọ̀bà fọ́ àmà bẹ̀rẹ̀ ọba rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab bẹ̀rẹ̀ ọba ọlọ́ọ̀bà yìí padà ó ọmọ bẹ̀rẹ̀ ọba ní ti bẹ̀rẹ̀ ọba fọ́sà rẹ̀ wọ́n ti sọ̀tà yìí àárọ̀ àmì rọ̀ kí yá muqallibal qulub qalbi ala dini يا مصرف القلوب صرف قلبي على طاعتك وما أم سلمة رضي الله عنها عدو القيارة فكل كل سيدو في مكعب عدوك ما كنت تقول له أقول الله بقول لي يقف بلا اللهم يقوم بلا في سيدة الله بقى لا تزد قلوبنا أنا قصة عملنا مخوان أنا أخذ فسألوا على الله بقى رجل إن قوانية على في ألف لامين الله روي القرآن الله بره يقول عمهم يريدون آياتك آيات تفع kẹjẹ́ ọlọ́fin òyìn àwọn kẹfẹ́rí parí ni láti àyà kẹjọ títí bí àyà 21 ọlọ́fin wá ròyìn àwọn mùnáfíkì parí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní من الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم مؤمنين كيوان ما قران مؤمن بيهم الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون راني ولقوا عن ثواب أجل أتعامل منه ولقوا عن ثواب أجل وما يخدعون إلا أنفسهم أترمين جاءوا إلى أنفسهم إن يرى منفع أنتاج كيما كيما كيما كيما فأنتم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا ونظر في قلوبهم مرض زادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون ولو سبحانه وتعالى نو كان دسو امبه اجو امبه are wa ambe ولو واسي عليكم are ni to mo start lonu mo di ya ele tediru ولو mo jaji ala ya dal kiyama واذا كل ام لا تفسدوا في الارض يعني ما بالجماعه ما في جنا ما ما في بديا ما ما في بما قالوا انما نحن مصلحون مدى ولا عبدون الأملودون والعنجان ينبطوا لأيما قال أعلم إنهم أم المفسدون ولكن لا يشعرون أملوا بالجاء مقو جوا ويوا بيع وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا بعضهم يذكر قالوا وقالوا أنؤمن كما آمن سفهاء من آه هذا أول مسجد هذا أبي أنت أول مسجد وهو أول مسجد وهو àwọn àjẹ́báwọn òfin ẹgbẹ́wọn mọ́gọ́ mẹ́ni àlà ọlọ́ni ẹgbọ́ ináhùn mùsùlùmí wọ́láti láyé alẹ́mùn ọlọ́ni ẹgbọ́ gbogbo àwọn gẹ́ẹ̀ni òpin àwọn gẹ́ẹ̀lò mọ́gọ́ wọn gbọ́n gbọ́rù rẹ́sì àmọ́kò yí wọn bẹ́ẹ̀ lọ́hù akbọ́rù ọlọ́ọba sùkánà wọ̀ta àrọ́yìdá lákùnlẹ́bìnà àmọ́bù kọlù àmànà wọ́n padà mọ̀ فإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستعزعون فقالوا ما شيطان وهم يعرفوا أكن في وقت يعني الله يستعزئ بهم ويمدعون في تجالهم يعرعون الله سبحانه وتعالى يقولون سيوف وسفع وعسواري سنو جرقاوا oríkò sí tí máa mú ìyá mú òtún kéèyàn gbórí pé gbogbo ìgbéraga lọ àdúrò ní fi wá gbà pé ìgbà ọ̀pọ̀lọ̀ náà ni bí àbújá àtìsí ثم أجل أن تبيان يعمه أولئك الذين اشتروا الضلالة بالهدى أو نمونا ما قبل رأيشنا نمونا قبل رأيشنا ما ربحت تجارتهم وما كانوا مقتدين موجريو موجري أو كل واحد اليوم فاضل الشوط الله الشوط والله ما ما هو عايين رفع يا منافقي حين ما تفكروا في أي طائفة عنك فإن كنت من بين من المؤمنين فتوبك استفسروا لك أيها المؤمن وارنوا إبلوا عندك وانوا سلاع قاموا مني فتوب لك إرود لغم فيهم واعبدوا الله حتى يأتيك اليقين أو أما بنوع بقره في سرين له أما سنوع باتكي في دي كون جاوا نام من يربا هو أنا كفري ولا بكان بسبع الإسلام يهدم ما قبله ولا يتبع وادي كل وادي لا إله إلا محمد رسول الله وتسجنوا لذا يبقى أو قولوا وعلي فهموا أقول من الكبير يعني أوه أما وادي من قال الإسلام بسبع ìtúbá ọ̀nà túbá kọjá ọkọ̀ mi ní fáàkì rẹ̀ kọ́ bá mi rárá jà orí ní fáàkì ìtẹ́ burúkú bá rẹ̀ àtẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam tó ń kàwọn àmì mùnáfíkì fún wa ibi kan ní mẹ́ta ibi kan ní márùn rẹ̀ ọmọ mẹ́rin àrùn ذلك ما قوم من إساك ورابع يا قرآن الكريم لا لا إله إلا الله يقول صوت الإمام البر ورابع سبحانه وتعالى ما نتكي رابع سبحانه وتعالى لأيه هو أجواش في رابع النبي محمد صلى الله عليه وسلم ابن عديث القدس تقبل الله وبركاته يا ابن آدم خلقتك لأجلي فلا تبكى أما يا مدين تريد مني أشريه وخلقت كل شيء لأجلك فلا تتعب ولا ببون كان كويتي ببون كتوري أكتوري ببون كتوري كريم انت ما عارف أكيلي أيهي كيواني كيان يجو ibin da an sai awolon lawa wallazina jahadu fi allahi nahdi ila musulana wa inna allaha ma'al muhsinin don ba su قال الله الله أن العلماء توحيد انقسم النفاق إلى نوعين يبقى من الإسلام اللي كانت أمراسون التوحيد أعطوني يأخي لاني أما أخوة عطي على ساري مقيم نفاق صلى الله عليه وهما نفاق الاعتقادي والنفاق العملي أنا أقول نفاق الاعتقادي نفاق الجبو والنفاق العملي يأتي نفاق الشيء فالأول هو اعتقادي وهو ستة أنواع هنا تقسم مفاق لا أخوه ẹ̀mà ti kankan mẹ́fà yìí ó wà nú àwọn ọdún kúrò kúrò àbò islam kúrò àbò mùsùlùmí ó bí wọn kúrò àbò islam aláàkọ́ bẹ̀ ìdíbò rasul sallallahu alaihi wasallam kọ́nà bí sọ́mù irọ́ ni jàre irọ́ ni kò jàre mùsùlùmí kúrò àbò islam ní fàákẹ́ kúrò mùsùlùmí wọ́n ní annabi muhammad sallallahu alaihi wasallam hadith ni hadith sahihu ni wọ́n wọ́n àdísì sílẹ̀ náà ṣe muhammadu nasu ní àdísì náà àdísì ṣe òní máa fáwọn ìgbàgbọ́n nípa súnà wọ́n ní rọ́ni ìgbìyànjú rasúùsù fún ìgbàgbọ́n náà fún un nasu ìgbìyànjú báàdù máa já abiyàn rasúùsù lọ́lọ́ sílẹ̀ ó pẹ̀lú kan àwọn akẹ́kọ̀ọ́ ọgbàgbọ́ sábì mú ọgbàgbọ́ sábì ọgbàgbọ́ sábì ọmọ tí kò sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀gbẹ́lẹ̀ ìbọ̀ lẹ́yìn ìgbẹ́lẹ̀ ìbọ̀ gbogbo بما في ضد الرسول هو قرر عن النبي صلى الله عليه وسلم قرر عن النبي صلى الله عليه وسلم قد يوعد النبي صلى الله عليه وسلم اقتصاد منافق الله بما في بما فوق ضد بعد ما جاء به الرسول صلى الله عليه وسلم قرر عن قتال بوا وفقر اسلامه اما gbọ́lọ̀ ọkùnrin ti máa mú méjì ní ogún ìlú máa mú ẹ̀ẹ̀kan ní ọ̀pọ̀ ọ̀pọ̀ ọgbọ́n kan ní ọkùnrin ìrìn àyùn àti mùnáfíkì parí number five ìdí sẹ́ńtì ọlọ́pàá ìfọ́rọ̀tò ìsìdáàdì dín mùsùlùmí dín rasul kí àwọn mùsùlùmí bá rí àtẹ́yìn kí ni òun máa dùn táwọn mùsùlùmí bá rí àtẹ́yìn kí mùsùlùmí mùsùlùmí ọmọ ayé ọwọ́ aṣọ́ọ̀tì níbi iṣẹ́ rẹ̀ àbúlá jẹ́ǹtì àkọsílẹ̀ kí ni òun kọ́ lọ́mù kí ni òun dùn dùn mùnáfíkì yọ mùnáfíkì ní kí ni kí ni ìsìkọ́ọ̀dì ẹlẹ́ẹ̀kẹfà كراهية انتصار دين الرسول صلى الله عليه وسلم إسلام ما قادوا إسلام ما لوكي كنو ما عبعك كما قول الأبي دلوقتي دي منافقين علم سؤال منافق رابع إليه ينطني أنواع نفاق الاعتقادي أو من الأمور أو النفاق تدخلوا قلت عن النوع رابع نفاق تي إشاء حديث الكلام بين نفاق العلامة المنافقين الثلاثة علامة من أو منافق الثاني إذا عدث كذبا أي آية المنافق ثلاثة آية المنافق بيت أراني إذا عدت كذبا تبصره يقرر تبصره تبصره يرى يدجوه يلكر لقر فإذا وعد خلف تبصر يعدون يوي يعدون يعدون يوي يعدون وإذا تؤمن خانة كان في آه لي أو بنبومينو يجرى فوق أغل لني ديوة وإذا خاف كما الفجر كما في الصراويراني خاف أجان صراوير عندي بيت بحبيب قبل على الناس يبوني كما أبوي بوني كما أبوي بوني بيا كنت أقول أجباني مولي جيودا أجباني سرعات ودا أجباني سنوفي يبا يلا يلا كيف بقى كل يلا يلا يلا يلا ودي أغلب منافقين فإذا عاهد بدر أنت عديهم فيه وبقى يقوم قد مفيد ولهم إليه علامة منافق إسلام اللهم صحيح منافق ربا إذا من الإسلام إذا بلوه بلوك بلوك gbogbo ní flag náà bẹ̀rẹ̀ lọ́kàn wa kọ́mọ bí ọdún yìí lọ kọ́mọ kọ́mọ bá ọmọ bí mi bẹ̀rẹ̀ ló fi gbogbo imani tó yẹ kóró imani islam tó yanjú wọ́n ní bá wa náà tó dé lẹ́jà kẹmọ̀ ọ̀lá ìkàlà fújàmì rọ̀bìhìm أولئك هم المفلحون المتفلحون ورابع